ibà ibà ò tó dó wà Olódùmarè wọ ní jẹ́bẹ́ kábíyèsí àjàláyé àjàlọ́run ọba tó gbélé ayé kalẹ̀ sórí òfurú jágádó tó ṣàgbékalẹ̀ ilẹ̀ káàrà ọ̀tọ̀ láàrin gbogbo àwọn ọmọ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé ń ṣèbà ìbà ilẹ̀ Yorùbá ìbà Ọbàtálá ìbà Odùduwà ìbà àwọn ìsọ̀gbẹ̀ tá a mọ̀ sí gbárùn ojú kọ̀tún ìbà àwọn igba arúmọlẹ̀ ojú kò sí ìbà ọ̀tàrẹ́lúgba irúmọlẹ̀ tá a lu sẹ́rẹ́ fún ìbà alayé ọlọ́run ìbà ọlọ́run ìgbásẹ̀ ìbà ìgbásẹ̀ arẹrẹ ní mògún orúkọ tá n pògún lákàáyé gbogbo yìí la ti sáyá tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ sì ti gbà ẹni ẹbọ ti fín ẹlẹ́tùtù yorùbá ti gbà wípé òmìnira ilẹ̀ yorùbá ó ti ṣeé ṣe ó ti fẹsẹ̀ múlẹ̀ torí wípé yorùbá nation no going back bẹ́ẹ̀ ni ìtọ́ ẹnu mi dàṣẹ nítòní torí pé àṣẹ bọ̀lọ̀bọ̀lọ̀ ní tìgbín kóṣẹ́kóṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ ohun ẹnu mi dàfọ̀ṣẹ́ torí wípé bí làkọ̀sìmọ̀gbà bá ti kọlà lẹ́yìn dandan ni kó dára ọmọ inú ẹ gbogbo èyí tí mo bá wí lónìí dandan ni kárọ̀ òwúrọ̀ mọ̀ gbogbo ẹni tó lọ́wọ́ nínú kí Yorùbá nation ó ṣeé ṣe tá ẹ finú fídọ̀ dúró gbẹ́ngbẹ́ng wípé àfi kíran Yorùbá ó ṣàṣeyọrí lórí gbígba òmìnira ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ rìn lọ́sàn-án kùtù bẹ́ẹ̀ rìn lọ́gẹ̀jọ́ bẹ́ẹ̀ rìn níyálẹ̀ta àtìlẹ́yìn Olódùmarè àtàtìlẹ́yìn àwọn aráàlẹ̀ ilẹ̀ Yorùbá kò ní fi yín sílẹ̀ láéláé ẹ ní bá wọn kígbe gbàmígbàmí ẹ ò ní bá wọn rí jẹ àwọn ìyá mi ò sòrò màndìfíà àwọn ọ̀jàǹgbàjàǹgbà lọ́mú ẹyẹ ńlá bì kó sọ̀rọ̀ rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ẹ ò ní bá wọn rí jẹ àwọn ọmọ adẹ́rìn òrun láéláé àṣẹ ẹkúlé ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹkúlé nínú ilé ìlú mo kí lọ́mọdé lọ́mọdé mo kí lágbàlagbà mo kí lọ́kùnrin lọ́kùnrin lóbìnrin lóbìnrin mo kí gbogbo yín o ẹ̀yin olóríire pátápátá tí ẹ wà pẹ̀lú mi nínú ilé lẹ́yìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá fẹ́ wò mí ní Facebook YouTube TikTok gbogbo ọ̀nà tẹ bá gbà tẹ fi wí wò ẹ bá mi pín ètò yìí ẹ pín ẹ jẹ́ kó rìn bó ti tọ́ àti bó ti yẹ torí pé lèmi a fẹ́ gbé àwọn nǹkan kan yẹ̀ wò wọ́n ní ogun kì í pa tó bá gbọ́n ogun kì í parọ́ tó bá gbọ́n yẹn ni pé arọ tó ti gbọ́ pé ogun mà fẹ́ jà o tó bá jẹ́ pé ó fẹ́ proof pé òun gbọ́n ni a ti máa múra ìrìn ẹ̀ sílẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ sọ́dà tó gun yẹn bá dé kò ní dé bá lójijì o kò ní bá níbi tí ò ti yẹ kó bá orí Yorùbá ṣe pé òun pé ogun kì í parọ́ tó bá gbọ́n kí tó wá bọ́ọ̀lù agbami ètò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá tẹ̀ ń wò mí ayé ti tiktok ẹ má bínú kó ṣe ó tó ọjọ́ mẹ́ta tí ẹ ti rí mi wò láàṣẹ ẹ̀ bínú. bákan náà ni màá tún fi àsìkò yìí máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá nínú facebook nínú youtube ẹ má ṣàlàyé bá wa pín ètò yẹn bá mi pín dáadáa jẹ́ kó rìn most especially tẹ́ wò mí ní facebook tí ẹ bá ṣe ń láìkì ètò mi ni àwọn fọ́lọ́ àwọn tó máa máa wò wá dáadáa ló máa máa dé wọ́n dẹ̀ máa máa gbọ́ àwọn kátàkùtù tá a bá ń sọ nínú kátàkùtù tá à ń wí àṣà rí òótọ́ kan tàbí méjì tí a máa dìbò ń bẹ̀. ẹ̀yin tẹ́ bá dẹ̀ darapọ̀ mọ́ mi nínú tiktok bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ ti mọ bó ṣe ń lọ ẹ máa pa whatsapp ẹ máa láìkì ẹ gidi continuously ni mo máa ń sọ o lè fún mi ní láìkì hundred èèyàn kan ṣoṣo o lè fún mi ní hundred o lè fún mi ní two hundred bó bá ṣe fẹ́ sí mi kì í ṣowó wọn gbowó lọ́wọ́ ẹ̀ ṣáà máa tàpọ ẹ ní pánpánpánpánpá kó máa láìkí ẹ lọ tó bá fẹ́ ṣàṣepẹ wàá máa fi kọmẹǹtì sílẹ̀ kankan bó tiẹ̀ jẹ́ pé ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá nìkan ló ní kọ ṣáà máa kọ síbẹ̀ the same thing náà nínú um, facebook àti youtube kẹ́ máa bá wa pé ọlọ́run àgbọn wa ló ẹ ṣe kí ló kọlu abami ètò tèmi mo fẹ́ pàrọwà fún ẹ̀yin tí ẹ ń wò mí Eh, àwọn ìmáàmù tàbí àfáà òtítọ́ tí wọ́n lè ṣe wáàsí dáadáa eh, ẹni tá a sọ fún tẹ́lẹ̀ kò lè ráyè wá torí nínú Ramadan yìí a fẹ́ máa ṣe ìtọ́ni fún ti eh, mùsùlùmí ẹni tá a sọ fún wọn ò ráyè so wọn ti iṣẹ́ míì ti jáde fún wọn nínú rédíò so wọn ò ráyè wá ṣe tìbí so àáfàá tòótọ́ tó lè ṣe wáàsí dáadáa fáwọn múmùní àti múmùná ò kí wọ́n wá kí wọ́n àbí sẹ́mi ọmọ wípé mímùní àbí múmìná ò kán wá kánkàn sí wa ààyè wà a máa ṣètò wọ́n ṣe máa rọ́ wáàsí fáwọn èèyàn wọ́n lè máa gbọ́ èmi báyìí mi ò ṣe mùsùlùmí bí mo ṣe fẹ́ràn àti gbọ́ ìwàásù ní ní ti christian bẹ́ẹ̀ náà ni mo gbádùn wáàsí ó lójú wáàsí o àwọn wáàsí kan wà tó jẹ́ pé tó bá ń gbọ́ inú ẹ̀ gan máa máa dùn ní pé yes ọ̀rọ̀ ni ẹni yìí ń sọ so ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tòótọ́ àfáà tòótọ́ ṣèyí kìnìún ọ tàbí ṣéwù ẹ máa bọ̀ láti ṣe wá sí lórí ètò wa bákan náà ẹ̀yin tí ọlọ́run bá dẹ̀ fún lórí ọ̀fẹ́ láti sọ̀pọ́tì ní tí ọmọlúkà fẹ́ ṣe fún àwọn tó ń ṣe tó ń bẹ̀rẹ̀ àwẹ̀ ní àná àbíjẹta mo tẹ̀ náà a fẹ́ mo ti ṣètò nǹkan nípò bá ṣókí sílẹ̀ ṣùgbọ́n kò tó ẹmọmọlúkà gbà fúnni ló ó kéré ló ń jẹ́ ahun eh, ó kéré jù láhun so mo ti ṣètò ẹ̀ níwọ̀nba ẹ̀yin tọ́lọ̀ bá fún lórí ọ̀fẹ́ màmá mi yẹ ti kun yẹ káàbọ̀ o ó tó ọjọ́ mẹ́ta mọ́mì mi mi ọlámilẹ́kan sóbò ojú yín rèé o ẹ ṣe gan kò ní bàjẹ́ fún yín kenny olúwọlé johnson god will bless you continuously thank you so much so ẹ̀yin tọ́lọ̀ bá fún lórí ọ̀fẹ́ bó tiẹ̀ jẹ́ fifty thousand bó jẹ́ twenty ẹ kó jọ fún wa ara òró ara rẹ̀ sì kó jọ á lè fún àwọn tó ń ṣe tó ń gbàwẹ̀ ó ní làádà nínú lọ́pọ̀lọpọ̀ ju ìgbà tó bá gbé gbogbo ayé wọ́n lè mọ̀ pé ó ṣe nǹkan báyìí tó ẹ bá ṣe àwọn tó ń jẹ́ tó fi gba àwẹ̀ yẹn àdúrà ti yí wọ́n ti gbà mọ́ àwẹ̀ so ẹ̀yin tọ́lọ̀ bá fún lórí ọ̀fẹ́ ẹ kàn sọmọ lúkà níta ẹ bá fẹ́ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ a máa mọ bá ṣe máa bá ṣe máa ṣètò ẹ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ ká wá tí a fẹ́ discuss yìí tó bá yẹ pé mo ti bá mọ́mì mi Yẹtí Queen sọ ni ó yẹ ká wà lórí ètò kájọ ṣètò ọ̀rọ̀ yẹn ni eh, ṣùgbọ́n lágbára náà ó bà ní kò tí ì bàjẹ́ wọ́n máa wọ́n máa kàn sí wa láìpẹ́ kájọ máa gbé ètò yẹn jáde ẹ jẹ́ wá kán lu ètò direct ẹ̀yin tẹ́ bá máa sọ̀rọ̀ ẹ lè béèrè pé kí ló kan Ọmọlúkà tàbí kí ló kan Yorùbá pẹ̀lú ìjà tàbí àwọ̀ tó wà láàrin amẹ́ríkà àti russia àti china pé kí ló ka ìran yorùbá pẹ̀lú wọn ẹ wá ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kò sí bí ò ṣe ní ka ìran yorùbá ìdí ni wípé mo sọ mo ní arọ tó bá gbọ́n ògùn òkì ń pa á. yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá bá ìtàn á bá àrọ́bá àrọ́bá báyìí sì ní bàbá ìtàn nínú ìtàn táwa gbọ́ ọdún 1945 ni wọ́n dá ẹgbẹ́ tó ń pè ní ẹgbẹ́ àpéjọpọ̀ àgbáyé yìí sílẹ̀ ìyẹn ni United Nations tí àwọn orílẹ̀-èdè wà ní ẹ̀dẹ́ ìjọba one hundred and ninety four to ninety six countries ló wà nínú ẹgbẹ́ United Nations ṣùgbọ́n kí ni kan mo fẹ́ ká mọ̀ ni wípé ilẹ̀ Áfíríkà àwa ni wọ́n rí gẹ́gẹ́ bí less àbí kí mo tẹ̀ ní problem I don't know okay that's very great mama mi yẹtì I will send the link to you right now I will send the link to you right now so that ẹ lè darapọ̀ mọ́ wa. so nígbà tí wọ́n ń ṣètò yìí ilẹ̀ áfíríkà kẹ́ má gbàgbé gbogbo àwọn abroad wọ̀nyẹn wọ́n ti pín gbogbo ilẹ̀ yẹn yàtẹ̀yẹtẹ̀ wọ́n ti pín oníkálukú wọ́n pín áfíríkà tó anẹ́sẹ̀ jẹ́ pé àwọn ẹ̀yà míì wà tó jẹ́ pé kàkà kan fi wọ́n lẹ̀ kan jẹ́ orílẹ̀-èdè kan wọ́n pín wọn yẹlẹyẹlẹ. àwọn ẹ̀yà yorùbá ọ̀nà kan ló yẹ kó fi wá lẹ̀ ká dúró sí jẹ́jẹ́jẹ́ ṣùgbọ́n wọ́n mú ilẹ̀ yorùbá wọ́n pín yálàyàlà wọ́n pín lọ sí ọ̀tún ẹ̀rí yorùbá lẹ́mìí ní ilẹ̀ dà ọ̀mì tó dẹ̀ jẹ́ pé ara ilẹ̀ yorùbá náà wà tẹ́lẹ̀ ṣùgbọ́n bàtà máa dé wọn pín wọn mọ́ dà ọ̀mì àwọn fúlàní àwọn haúsá wọn pín gbogbo wọn yẹ́lẹyẹ̀lẹ àwọn ẹ̀yà kan wà ní eh, ilẹ̀ south africa àwọn zulu àwọn swahili gbogbo wọn wọn pín wọn yẹ́lẹyẹ̀lẹ káàkiri àwọn orílẹ̀-èdè ó wá jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ kan ìbànújẹ́ sọ́kàn èèyàn wípé wọn ò fi ìran yorùbá lẹ̀ sójú kan láti ìgbà yẹn dẹ̀ ní làwọn ẹ̀yà wọ̀nyí náà ti bẹ̀rẹ̀ sí náà ti pín ilẹ̀ áfíríkà wọ́n pín ilẹ̀ ra lọ́wọ́ oníkálukú bẹ̀rẹ̀ sí ní colonize wọn wọ́n ṣe bó ṣe wù wọ́n that was as far back as eighteenth century. now nígbà tí eléyìí wá ń lọ bó ṣe ń lọ yìí tó wá ń lọ tó wá ń lọ tó wá ń lọ mo wá discover nǹkan kan ní àtẹ̀yìnwá yìí gẹ́gẹ́ kó tó di pé mo wá débi tí mò ń lọ gangan sẹ́rí ilẹ̀ nàìjíríà yẹn òun ṣe àjèjì wa mọ́ gbogbo alamọ bá ṣe kó papọ̀ wọ́n ṣe fún wọn lórúkọ àwọn tó dẹ̀ colonize wa gangan làwọn bìrìtì kó ṣé wá àwọn àjọ àgbáyé wọ̀nyí gbogbo àwọn orílẹ̀-èdè wọ̀nyí tí wọ́n wà ní ẹ̀yìn odi gbogbo wọn pátápátá ni wọ́n ní ní ojú wọn wà nínú ọrọ̀ tí ọlọ́run fi kẹ́ áfíríkà bọ̀bá ìgbà má jẹ́ kí n ti ẹ̀gbẹ́ áfíríkà má jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ nàìjíríà gbogbo wọn ni wọ́n àyẹ̀ ní ọ̀rọ̀ tí ọlọ́run fi kẹ́ wa ó wà ní ìkáwọ́ wọn ó wà wọ́n ranjú mọ́ ó wù wọ́n gidi. yà ẹ̀yin náà dábàá máa join ní tiktok ẹ send request ẹ send request ní tiktok màá màá gbé yín wọlé tẹ́ bá fẹ́ join lórí discussion yìí so ẹ bá wo bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ ẹ wá discover yìí pé àwọn orílẹ̀-èdè yẹn wọ́n wá pín àwọn ẹ̀yà wọn ń pèlè ra wọn lọ́wọ́ wọn colonize wọn lọ. nínú ìtàn àwọn wo ló dúró gẹ́gẹ́ bí oníbàjẹ́ fún ìran ọmọ Yorùbá nínú ìtàn a gbọ́ nítàn yìí pé àwọn Russia. Hmm, àwọn Saudi Arabia wọ́n ti kó wa lẹ́rú rí nílẹ̀ Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá wọ́n ti kó wa lẹ́rú dáadáa. Okay. ẹ jẹ́ kí n sẹ́ẹ̀dì invitation sí mọ́mí wa. Mami um, um, Yeti, I'm about to send the link to you. Yes. Okay. Yeah, my mommy yẹn ti kùn mo ti send link yẹn sí yín so ẹ lè darapọ̀ mọ́ thank you. so àwọn Saudi Arabia àwọn colonize wọn kó wa rí lẹ́rú wọn kó wa lẹ́rú rí àwọn náà wọ́n ranjú mọ́ nǹkan ta ni àwọn Amẹ́ríkà àwọn òde ilẹ̀ wa ń bí but àwọn apá kan wà ní south eh, ní west africa yìí tó jẹ́ pé àwọn amẹ́ríkà náà kó wọn lẹ́rú bẹ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn ló colonize wọn i'm talking of country like liberia now àbí south africa náà àwọn amẹ́ríkà náà ló ṣiṣẹ́ débẹ̀ kí wàá ní mo fẹ́ mú jáde ni wípé ní àkókò tá a wà yìí àwọn orílẹ̀-èdè mẹ́ẹ́ márùn kan wà tán pè ní àwọn àwọn the five most powerful countries in the world àwọn márùn yẹn ni America eh, Russia eh, France China àti àti Japan tí mi bá ṣe mistake Japan ṣé àwọn kọ́ńtì wọ̀nyẹn lásìkò yìí orílẹ̀-èdè Eh, Russia ó ní orúkọ tí wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ ẹ má sọ pé mò ń ṣe tata tòtò bó ṣe. so orílẹ̀-èdè Russia olórúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀ àwọn ní United eh, Kingdom Soviet Union ṣé àwọn Soviet Union yẹn nígbà tí ó tó àkókò kan wọ́n pín oníkálukú pín gàrí nínú àwọn tó pín sọ́tọ̀ọ̀tọ̀ ńgbà yẹn ara wọn ní Ukraine wà tó lọ nílọ tiẹ̀ ara wọn ní Kazakhstan Kazakhstan Croatia eh, kìnnì kan tàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tán tàn tàn tàn tàn tàn náà nígbà tán pín èdè àìyedè wáyé láàrin Russia àti Ukraine nítorí àwọn ẹ̀yà kan lára Ukraine tó sọ pé àwọn fẹ́ lọ báwa ọmọ yorùbá ṣe ń pariwo pa afẹ́ lọ ń sìn kúrò fún nàìjíríà àwọn ẹ̀yà yẹn náà sọ pé àwọn fẹ́ lọ màmá mi yẹ tí a dúró fún yìí o so àwọn ẹ̀yà yẹn ló mú wàhálà dání wá láàrin eh, Russia àti Ukraine ọ̀rọ̀ yẹn wá di ó ní agbára débi pé ó ti fẹ́ dìjà láàrin Amẹ́ríkà àti Russia ìdẹ́bi ṣe wá mú ètò yìí wá ní wípé Yorùbá bá a fẹ́ bá a kọ̀ a máa jáde kúrò nínú nàìjíríà no matter what a máa jáde nínú nàìjíríà táwa nínú àwọn orílẹ̀-èdè mẹ́ta tí mo sọ yìí àwọn àgbà mẹ́ta yìí táwa ni àwa fẹ́ fi àbíkí sọ tàlà wa fẹ́ fi lóyà ti wa sọ̀dọ̀ ẹ̀ tàlà fẹ́ gbà ipe ẹni la fẹ́ sáré lọ bá ta fẹ́ dúró tì òun ni mo fẹ́ ká jọ jíròrò lé lórílẹ̀‐èdè mo ṣe sọ pé kẹ́yìn èèyàn kẹ́ darapọ̀ because to me ó èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ní opinion tèmi a lè ráwọn tó sọ pé America is powerful America ló yẹ ká gbẹ́kẹ̀lé America fúnra ara wọn wọ́n ní èrè tí wọ́n jẹ nínú Nàìjíríà tí wọn ò ṣe fẹ́ ká pín mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sí nǹkan tá a lè ṣe kò sí ọjọ́ náà tí Amẹ́ríkà lè jẹ́ ká pín láéláé wọn ò ní gbà pé kí ìran Yorùbá jáde fún àwọn ìdí kan màmá mi yẹ tì tẹ bá ti set kẹjẹ ká mọ̀ ẹjọ́ mi ò tí ì rí yín kẹ gbé fọ́tò síta ni o Mr. Pat Pat printing I will give you um, ok wọ́n ti jáde tí wọn a máa gbé wọn wọlé padà. <laughs> Yes, so. Okay. Yes. Uh, okay that's great you are welcome ma ẹ káàbọ̀ sí orí ètò. yes ah, ẹ kálẹ́ sọ. Eh, láì fi àkókò wa ṣòfò. yes nǹkan tí à ń jíròrò lé lórí òun ni issue tó wà láàrin ah, Russia China àti America adẹ̀rí kó ti ń di global phenomenon tí a bá wò ó ẹ̀mí kan fẹ́ kẹ́ bá wa jíròrò ní gẹ́gẹ́ bí experience ẹ ní. Uh, kí ọ̀nà owó lẹ lérò pé kí ní ìdílé àfẹ́ ti àwa i'm not talking of nigeria at large i'm talking of yorùbá as a nation ní àsìkò tá a wà yìí because ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè gẹ́gẹ́ bí information tá a gbà àwọn orílẹ̀-èdè kan wà tí wọn ò fẹ́ kán gba òmìnira tí wọn ò fẹ́ kán dá dúró tí wọ́n tí wọ́n fi ìyà self determination jẹ tó jẹ́ pé àwọn yẹn gangan náà sáré sí tán lọ ń bá àwọn àwọn orílẹ̀-èdè wọ̀nyí pé kán dìde ìrànlọ́wọ́ fáwọn káwọn lè fún wọn ní support so èmi wá wọ pé ṣé ìrànlọ́wọ́ lè ti ibi ọ̀rọ̀ yìí ṣó lè ti bẹ̀ jáde fún àwọn ọmọ Yorùbá ní tí mo fẹ́ ká discuss lẹ́nu ìyẹn over to you. ẹ ṣeun ẹ ṣeun gan sàn ẹ kálẹ́ sàn ẹ kálẹ́ o gbogbo ẹ̀yin fans ọmọlúkà yóò ẹ mọ̀ mí ẹ má bínú pé mi ò gbé face jáde lẹ́ni nítorí pé ó kàn sáré wá bí pàjáwìrì ni so next time ẹ mọ̀ pé mi ò i don't hide my face so i'm not yes, afraid. yes yes yes ó gbọ́ ó ti yé wa àwa náà ti understand ẹ má wọrí ẹ má bẹ́tò lọ. yes so ṣe rí ọ̀rọ̀ Russia àti America a lè máa rò bẹ́ẹ̀ pé America àti Russia ló ń bára wọn jà or we say Russia and the Europeans and Americans a lè rò bẹ́ẹ̀ pé àwọn ló ń bára wọn jà ló bára wọn jà ọ̀ṣẹ́ hmm. rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó kan àwa not just yorùbá ó kan àwọn Ìgbò gan ó kan àwọn gbogbo àwọn ethnic àbí kí n sọ pé gbogbo àwọn tó ń jà fún òmìnira uh, in particularly in the African continent <clears throat> I have to be honest with you Sherry there was a time tèmi fúnra mi ń wò pé Russia ah, they are bullies they are this and that yes but it got to a stage mi ò wá mọ̀ bóyá Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣí ojú mi àwọn secret kan wá bẹ̀rẹ̀ sí ní bọ́ síyàn lọ́wọ́ àwọn nǹkan téèyàn ò rò ṣe rí gbogbo ibi tí ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú pé mo sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ọmọ Yorùbá lèmi náà but there are times tó ṣe pé àwọn nǹkan míì wà tó ṣe pé èèyàn mọ̀ tó ṣe pé àwọn ẹlòmíì ò lè máa mọ̀ so nítorí ẹ̀ ló ṣe máa mú mi lo ọ̀rọ̀ ọmọ Yorùbá especially ti máa mọ̀ pé òkè mi èmi ti ní information yẹn lọ́wọ́ at hand but mo ń address ẹ̀yin tẹ́ ní information yẹn lọ́wọ́ ọ̀ọ́ kó ṣe pé ẹni lọ́wọ́ ẹ̀ mọ̀ ṣé ẹni kò ṣe ibi tá a fojú sí ọ̀nà wà o tẹ bá rò bẹ́ẹ̀ hmm. UK wọ́n máa lọ́wọ́ ìjọba Nàìjíríà yìí ìṣẹ̀láyò mo ń sọ òótọ́ fún yín nísìn. Hmm. Now I'm going to use election tá a ṣe ṣe yìí as an example. Ẹ wo aṣẹ election tán tá àṣẹ election tán gbogbo alábọ̀ pé election yẹn wà fraudulent. Country wo ló kọ́kọ́ congratulate Nàìjíríà? Was it not the UK? It was the UK and only the UK that congratulated Nigeria tó tún sọ pé election yẹn wà peaceful gbogbo ẹ lọ dáadáa ẹ wo ẹ lọ sórí Twitter kẹ lọ wo ọ̀rọ̀ katakata tọmọ Katriona Lang yẹn tó sọ mo pe mo pe àkíyèsí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá rántí ìgbà kan going to almost a year and a half going to almost two years now ìgbà tí mo ń sọ nípa Katriona Lang nípa obìnrin yẹn she is very dangerous torí role tó ti play kiri lágbàáyé gbogbo ibi tí wọ́n bá ti wò bẹ́ẹ̀ pé country tí ó stable ni ni UK government máa ń send obìnrin yẹn lọ ó máa destabilize example ni Zimbabwe ẹ rí bó ṣe sọ hmm. ibi bẹ́ẹ̀ ó sọ di ẹran adílẹ̀ tó ṣe pé àwọn Zimbabwe ó dé stage kan wọ́n mú iyẹ̀pẹ̀ wọ́n fi ń ṣe oúnjẹ wọ́n mú iyẹ̀pẹ̀ wọ́n jẹ ẹ rí bí economy bí Zimbabwe bó ṣe bàjẹ́ nǹkan tóbìnrin yìí ẹ wo Somalia wọ́n gbé lọ lọ sí Somalia ẹ wo Sudan gbogbo ibi tó ṣe pé nǹkan nǹkan ìjà ti ń bẹ́lẹ̀ ibẹ̀ ló máa ń gbé obìnrin yẹn lọ iṣẹ́ èṣù lóbìnrin yẹn máa ń ṣe so tẹ bá ń rò bẹ́ẹ̀ pé hmm. amẹ́ríkà or eh, uk onífẹ̀yìn is a lie because they have their interest nítorí interest wọn lọ ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe now uk àbí the us a ti mọ̀ pé a ti mọ̀ nǹkan tí uk ń ṣe àmọ́ owó tó ṣì ń gbà ní port because I personally my father wọ́n ṣiṣẹ́ ní port tó kó tó di pọ́ kú so ló ṣe jẹ́ kí n mọ̀ gbogbo àwọn kìnìún àti ìbẹ̀rẹ̀ yorùbá nation And nǹkan was as far back as forty years you know forty years ago tí bàbá tèmi coffee fi ṣiṣẹ́ ní port tó jẹ́ head port gbogbo military actually. tó ṣe military ló dominate Nigeria yẹn he headed it but then she ṣe a small position ló he was the general manager there of port àbíkò yẹn yín sìn now nísìnyí ó jẹ́ kí n ní àwọn secret kankan díẹ̀ lọ́wọ́ so mo mọye duties tí máa sọ pé duties i'm talking about tax taxation tí UK ṣì ń gbà ní port wa yẹn jáde ń pé àwọn colonize wa so that aside ẹ wá wo America America náà ń jà fún interest ti if you think American like you Nigerians it's all lies and here is why America àti China wọ́n jọ ń compete amẹ́ríkà ti mọ̀ pé china ó ti wá dominate nàìjíríà ó dẹ̀ mọ̀ pé nàìjíríà is the most populated black african country in the world and is the most populated country in africa <laughs> let's be honest tí nǹkankan tí nàìjíríà bá tó bá tó bá tó bá símú nísìn gbogbo african uh, african countries yẹn ló máa affect especially west africa uh, uh, so therefore interest ti ti wọn làwọn wá jà fún kó ṣe pé wọn nífẹ̀ẹ́ wa i mean america interest àwọn lọ́wọ́ jà fún kọ́kọ́ déédéé délẹ̀ kan náà ẹ kọ̀ déédéé wá ẹ kó àwọn force yín dé ẹni ẹ wọ́n fẹ́ wá ẹ wá ṣe counter counterterrorism, counter terrorism tẹ́ ẹ ti wá ṣe látọjọ́ ẹ̀ for a very long time tẹ́ ẹ wá kẹ́ ẹ wá ṣe é ó wá di pé China wọ́n ti ń take over ẹ wá ní wọ́n ti ń take over àwọn strategic places kọ̀ọ̀kan ní Nàìjíríà èyí náà wá dé nítorí pé nítorí pé ẹ fẹ́ curb China interest ṣe rí the same thing táwọn Europeans yìí tó ń ṣe ní Ukraine òun náà lọ gbé wá sí Nàìjíríà tí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá mọ̀ that is what is going on now ṣe rí hmm. ẹ wo gbogbo nǹkan tó ń lọ ní nàìjíríà ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn ẹ wo bó ṣe pa àwọn ọmọ endsars ẹ wo gbogbo atrocity tí nigerian government ń ṣe and they are getting away with it ṣé èrò bẹ́ẹ̀ pé hmm. easy bẹ́ẹ̀ yẹn láti get away pẹ̀lú gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ no it's not easy it's because wọ́n ní ẹni tó ń tì wọ́n lẹ́yìn kò sí ìyàn kankan tó kọ́ ẹ̀ are you getting me now ẹ wo nǹkan kékeré tó ṣẹlẹ̀ ní ukraine ẹ wò ó ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ukraine yẹn kò tó bẹ́ẹ̀ yẹn ìjẹ́ mọ̀ pé Amẹ́ríkà ló escalate Amẹ́ríkà àtàwọn elite hmm. UK and European countries àwọn ló escalate tó fi di pé ọ̀rọ̀ yẹn kò wá lójútùú mọ́ ká ní pé hmm wọ́n ṣe lọ sí Ukraine tó lọ ń fight fún Ukraine tó ń pariwo tó ń supply wọn ní weapon tó ń supply wọn ní ammunition bẹ́ẹ̀ lọ ṣe wá sí Nàìjíríà ìgbà tá à ń pariwo pé àwọn Fúlàní ń pa wá ìgbà tá à ń pariwo pé àwọn bòròrò ń pa wá ìgbà tá à ń pariwo pé eh, violation of human rights wà ah like bí gọ́ọ̀mẹ̀ntì wá ṣe ṣe ká ní nǹkan tó ṣe wọ́n ṣe invest sínú Ukraine lọ ṣe wá sí Nàìjíríà tó wá invest ìjẹ́ mọ̀ pé Nàìjíríà ti pín lẹ́nu let's be honest with ourselves soul searching ẹ jẹ́ ká wà honest so gbogbo nǹkan tá a rí táwọn gọ́ọ̀mẹ̀ntì wa ń ṣe yẹn gbogbo nǹkan tá a rí táwọn politicians wa ń ṣe yẹn tó ń mú jẹ yẹn ẹ dúró wọn lẹ́ni tó ń tì wọ́n lẹ́yìn ni o Amẹ́ríkà hmm. ọkọ̀ o ok now máa tún padà lọ ẹ lọ sí ibi north i'm talking about the north ẹ lọ wo ẹni tó ń wa gbogbo gold tó wà níbẹ̀ èmi ò ní dárúkọ o but ẹ̀yin fúnra yín ẹ lè ṣe investigation kẹ wo ẹni tó ń wa gold ní north táwa yẹn náà ẹ wo bó ṣe jókòó síbi ibi àwọn tó láwọn wá àwọn wá ṣe counter terrorism kò sẹ́ni kan tó sọ̀rọ̀ àbàkí ààrẹ mọ́ kí nìkan tó ń ṣẹlẹ̀ ṣé wọn ti negotiate ẹrù bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń lọ lọ́wọ́. wọ́n ti parí ọ̀rọ̀. wọ́n ti parí ọ̀rọ̀ ìwọ wá fi ara ìwọ tó wá láti south tí máa ń sọ ọ́sìn kò ń ṣe Yorùbá nìkan àti Ìgbò ìwọ tó bá ṣàtiwá láti south eh, the southern part of Nigeria kó ṣe pé ìwọ ló ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn tí Abba Kyari yẹn tó ṣe ṣé ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé wọ́n ní ti fi ẹ́lẹ̀ fún wọ́n ní ti yọ̀ǹdẹ́ ẹ̀lẹ̀ fún American government. They hmm. would, mm. but oh, your that is one leg. iṣẹ́ náà not negotiate. Ṣé when let you back, you wọ́n sọ̀rọ̀ Abba Kyari yẹn ní Amẹ́ríkà ní Amẹ́ríkà dé tó wọ̀lú padà. Ṣé gbọ́ k'Amẹ́ríkà sọ nípa Abba Kyari mọ̀? Wọn ò ní sọ bóyá hmm. tó bá gbọ́ nǹkan tí èèmà àti Ọmọlúkà jọ ń ṣe ń bì. Bóyá wọ́n á tún stage ẹ̀, wọ́n stage game wọn. Wọ́n á tún fẹ́ sọ bí ẹ pé àwọn ṣe, wọ́n á ṣe Abba Kyari láti fi deceive our Nigerians so ó ní implication gan ṣe rí nǹkan tí China nǹkan tí Russia ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí Russia bá lè liberate ara ẹ̀ ó máa ní trickle effect lórí àwa ọmọ Yorùbá ó máa ní trickle effect lórí àwa tá à ń fight fún independence wa àbí kò yẹ yín báyìí sìn tó bá ti lè wo tí Russia bá ti lè wojú wọn tó ṣe pé ojú tì wọ́n jáde kúrò níbi tán wà yẹn ṣé wọn pé gradually they are losing their power gradually they are losing their self-esteem let's be honest kò ń ṣe bí tí UK wà I uh, would say like twenty thirty years ago ló wà nísìnyí àwọn náà mọ̀ pé strategically àwọn ti ń lose influence wọn around the world ẹ má bọ̀ UK tó ń lọ kiri tó ń ṣe mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ tó dá sọ̀rọ̀ Nàìjíríà nítorí pé ó fẹ́ hùwà olè UK yẹn kan náà wọ́n ti ní problem nínú ilé o ọmọdún kàṣẹ rántí pé mo sọ fún yín pé UK máa pín ṣe rántí pé mo ní ẹlọ́gbọ́n lè máa nǹkan tó máa ṣubú tẹ UK lọ́dún tá a fẹ́ mú wàhálà ti bẹ̀rẹ̀ ní UK sí yẹn Scotland àti UK wàhálà ti bẹ̀rẹ̀ títí lọ bá omi wọ́n ti ń jà lórí omi sìn Scotland sọ fún wọn pé láyé àwọn máa fi àwọn máa fi so nínú UK gọ́fúnrẹ̀ ti sí ní dàrú sí i àwọn dẹ̀ ń lọ kiri wọ́n lọ ti nàìjíríà ṣẹ́ni nǹkan tá lọ ń ṣe ní mhm. nàìjíríà ọlọ́nà wa ń lò sí tó fẹ́ fi punish wọn nínú ìlú wọn náà báyìí nísìn ojoojúmọ́ nísìnyí ìtẹ́bá sí ní ìtẹ́bá lọ newspaper kẹ́ lórí internet Scotland àti England England ni o mo sọ fún yín nígbà yẹn mo ní kẹ́ lọ kọ́lẹ̀ mo ní this present king will be the last king mo sọ nígbà yẹn fún yín ṣe rántí mi ò lè sọ bí tẹ́bá rántí mo sọ pé màmá máa kẹ́sẹ̀ kúrò nílẹ̀ ọ̀pọ̀ máa tó ní king nílùú yìí tẹ́bá rántí mo sọ gbà òkè nìyẹn fún yín ní last year mo ní màmá yẹn early last year mo ní màmá yẹn máa dákẹ́ lọ́dún last year hmm. yẹn pa máa ní king king ta sọ́wọ́n níyẹn will be the last king mo ní ọlọ́run máa punish wọn nítorí pé gbogbo nǹkan tó ti ṣe ní nàìjíríà the UK is no longer itself gbogbo nǹkan tó ń lọ around the world ẹ máa bọ̀ ń bí oúnjẹ gbogbo nǹkan ló wọ́n burúkú burúkú UK ń jẹ̀yà lọ́wọ́ ọ̀ pardon kẹ́nà wo ìlú tiwọn náà ti ń dàrú o ẹ wo ìlú hmm. ó ń dàrú bá a ṣe sọ pé à ń fight fún Eh, liberation ìlú tiwa náà làwọn sọ Scottish náà ti bẹ̀rẹ̀ o and Scottish náà ti bẹ̀rẹ̀ bí o wọ́n ti títí dé omi wọ́n ti máa wọn fa wàhálà omi o ẹ jẹ́ mọ̀ pé omi yẹn very strategic ṣe ló dàbí ọ̀rọ̀ Èkó very very strategic àbí kò yẹ yín sìn so báwọn náà ṣe wá ń bá wa ń jà lórí omi wa tó ń gbé worship wọbẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń gbowó lórí ẹ̀ yẹn ìṣubú ó di ìṣubú wọn ti dé tán orí igi mu wa ló wà báyìí díẹ̀ ló kù báyìí so ká máa wo gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́ so I mean what is going on in Russia i mean fún liberation títí wa ni tá a bá rí èèyàn tó lè kọ́ wọn ní ọgbọ́n tẹ́lẹ̀ làwọn rò bẹ́ẹ̀ pé àwọn wà powerful àwọn lè muzzle àwọn lè muzzle any country around the world but èèyàn kan ti wà nísìn tó fi wọ́n sí position wọn and it's escalating and it's going to be to our own benefit at least èèyàn kan wà tó ń kọ́ṣọ́ wọn ó sọ fún wọn pé ẹ̀kọ́ lè má ṣe bó bá ṣe wù yín kiri gbogbo ayé so this struggle now is now between China Russia and the US and. Thank you. European countries. gan ti wọ́n eh. kọ́ UK gan tí wọ́n jẹ́ part of it àwọn jẹ́ ìlú mẹ́rin ló ń bára wọn jà báyìí ẹ ṣeun gan ni so tá a bá ní ẹni tó fẹ́ bi mí ní question. ẹ ṣe gan ẹ nǹkan tí mo tún fẹ́ kẹ́ bá mẹ́nu bà mí sí i wọ́n àwọn kan sọ̀rọ̀ lórí International Criminal Court wọ́n give order to kan gbé Putin kì í ṣe bá a kàn sọ eléyìí because ẹlòmíì bá máa sọ ọ́ lè sọ pé eléyìí ò kàn wá àkóṣe gbà putin wá sí south africa wọ́n dẹ̀ ti sẹ́ndì eh, lẹ́tà pé any country tí putin bá lọ pé kàn arrest yẹ now putin wá sí south africa àwọn ọmọ south africa dúró because a gbọ́ information pé àwọn party kan ní south africa gan ń jà báyìí pé àwọn fẹ́ dá dúró lọ́tọ̀ so àwọn náà ń fight pé àwọn fẹ́ dá dúró páwọn ò fẹ́ sí lára south africa mọ́ ẹ eh, mo wá discover nǹkan kan pé àwọn àwọn Eh, tó wà ní gọ́ọ̀mẹ̀ntì ní South Africa àti àwọn opposition wọn both of them ni wọ́n welcome Putin sí South Africa because eh, tẹ́ bá wò ẹ rí pé àti eh, UK àti America gbogbo wọn pátá àti àti China gbogbo wọn yẹn náà ní impact tó fi destroy Nàìjíríà ní èmi ṣùgbọ́n àwọn Russia tá à ń sọ yìí àgbọ́ nínú ìtàn ni pé wọ́n colonize wa àgbọ́ pé wọ́n wá síbí wá infiltrate ilẹ̀ wa rí náà pẹ̀lú gbogbo àlàyé wọ̀nyí ǹjẹ́ lérò yìí pé a lè ní negotiation kankan pẹ̀lú àwọn Russia pẹ̀lú bí nǹkan ṣe lọ yìí. yeah okay yeah so now uh, mo gbọ́ nípa wípé wọ́n ti order wọ́n ti fún wọ́n ti issue pé wọ́n arrest Putin uh, it's just of recent ní kíní yẹn lọ síta tí mo dẹ̀ rí pé eh, even his deputy deputy prime minister uh, Russia tó náà jẹ́ issue warning fún our countries yẹn and this goes a long way ó fi hàn wípé double standard nígbà tẹ́yìn bá lè issue nígbà tẹ́ try kẹ́ muzzle Russia tẹ́ẹ̀ rí Russia mú wálẹ̀ hmm? okay ẹ wá ń ṣe same standard eh, double standard yẹn kí ló dé tẹ̀ ṣe apply yẹn sí Nàìjíríà is a question o oh. i'm now talking directly to these world powers kí ló dé hmm. ẹ̀yin ṣe lọ yíyù pé kọ́ arrest putin ibikíbi tó bá ti lọ ẹ̀yin ò ṣe ní kọ́ arrest buhari ẹ̀ ṣe ní kọ́ arrest eh, kọ́ arrest tinubu ẹ̀ ṣe ní kọ́ arrest gbogbo wọn yẹn at least aṣáṣe election báyìí ní ìsìn ẹ̀ ṣáà ní gbogbo violence tó ń ṣẹlẹ̀ ẹ̀ ṣe ní kọ́ arrest nígbà end sars ẹ stage ẹ nínú parliament ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ feel ẹ feel sorry fún àwọn Nigerians. ẹ wá bẹ́ẹ̀rì gbogbo kí nìyẹn la mọ̀ náà làwọn àmọ́ gbogbo secret yẹn náà ẹ wá bẹ́ẹ̀rì case yẹn mọ́lẹ̀ ní parliament pé ẹ fi ń show pé ẹ care meanwhile it's all lies ẹ̀yin gan ìwà lára tó give order yẹn yes mm-hmm. ẹgbà Katrina Nang ó wà lára tó give order yẹn tẹ́ ẹ bá mọ̀ léè ní yìí gbogbo wọn dìjọ kùnà ìdìpọ̀ ni mm-hmm. wọn dìjọ give order àti ṣókótó àbíkí náà ṣe pé ẹ̀míà of ṣókótó kò ń ṣèyàn kan ló dá ṣe mo fẹ́ mo ń sọ secret yẹn fún yín dé ní UK mọ̀ nípa ẹ̀ ẹ̀rí bó ṣe silence ẹ̀ pa nínú parliament ok hmm. now ṣe rí bó ṣe lọ sí ṣe rí some African countries wọ́n ti jáde ní wíìkì wọ́n ti sọ̀rọ̀ wípé àwọn ò ní comply pẹ̀lú order to give yẹn kí ló dé nítorí pé those African countries náà ti wá mọ̀ pé double standard Our countries yẹn lọ play irú US irú UK irú uh, you know all those countries so nobody cares about them ṣé mo pa ayé tí ń ṣí Africans are not beginning to realize that without those countries they can survive my God! we are coming towards the end of their time time if ti day? What if ti party? parí I understand by ṣe kéèyàn ti jẹ́ super power for so long Time wa tó ọlọ́run ní táìmù ti tó táìmù yìí ti ó ti ń hover díẹ̀díẹ̀ àwọn ẹlòmíì lòun fẹ́ gbé dìde ó ní kó tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ US and uh, UK are you getting me àti àwọn European countries yẹn àwọn European countries yẹn máa rí pé they are calm so uh, it's just the UK and the US lọ mọ́sùn kìíní yẹn jù so mo fẹ́ sọ fún yín lẹ́nìí categorically pé ṣe rí báwa ta jẹ́ tá n struggle fún yorùbá tá n fight yorùbá nation struggle bá ṣe feel làwọn other countries yẹn náà ṣe ń feel mo láwọn ọ̀rẹ́ mo jẹ́ ń bá wọn sọ̀rọ̀ mo ti rí àwọn hmm. èèyàn kan ṣí lórí facebook tí mo ti meet wọn tó ṣe pé they are campaigning against the us they are campaigning against the uk wọn wá ọ tí wàá ọ ṣe wọn ọ dá sọ̀rọ̀ ìlú wọn o but gbogbo wọn ti rí pé nǹkan tó ń play role one around the world is double standard these people they are only fighting for their interest mo ń sọ nǹkan kan fún ilé ni pé ọjọ́ tí nàìjíríà bá pín ọjọ́ yẹn láyé uk máa bàjẹ́ hmm. mistake o mi ò ṣe mistake ṣé mọ̀ pé epo lára epo tó ń sọ pé wọ́n jí ṣé mọ̀ pé us and uk wà lára ìlú tó máa ń kó wọn wá. bẹ́ẹ̀ ni nà ń gbogbo ẹ̀ làṣírí yẹn wọ́n ò fẹ́ kó tú síta ọ̀fẹ́ mọ̀ páwa ti mọ̀. wọ́n ò fẹ́ kó tú síta ni wọ́n fẹ́ kó wà lára àwọn tó fẹ́ kó tú síta ó pàpà tú síta so uk doesn't have anything uk kò ní dò mineral resources ẹyọ kan ṣùgbọ́n tẹ bá ń wá reserve gold around the world country tó ní reserve gold jù ní àgbáyé is the UK ibo ló ti rí hmm. ṣe ẹ rántí pé mo sọ fún yín pé ibì kan wà ní north tó ti ń gba tó ń gbé gold wọn mi ò ní dárúkọ ìlú yẹn but gbogbo yín mọ ibi tí gold wà ní north yẹn hmm. ìlú yìí wà lára ibi ó wà lára àwọn ìlú méjì mo mọ tọ́lọ́ wá gold ti north mẹ́yìn yes categorically mo lè sọ ọ́ dẹ̀ wà lára àwọn ìlú yẹn now ṣe rí kíní yẹn kò ní come to kò sẹ́ni tó máa implement ẹ̀ àwọn tó lè implement ẹ̀ nìkan ó ní àwọn European countries yẹn àti America àti UK and I can tell you within Europe wọn ní implement kíní yẹn are you getting me country like Germany wọn ò ní ṣe because they are their next neighbor country like Poland wọn ò ní ṣe ṣé n gbọ́n bí báyìí nísìn àwọn tó máa fẹ́ ṣe ní UK and US kò sẹ́ni tó máa tẹ̀lé wọn so bí mo ṣe máa ṣe sọ lọ́wọ́ lọ́wọ́ yìí anywhere tí Putin bá lọ wọ́n máa entertain ẹ̀ wọ́n á jẹ́ kó wọlé á jẹ́ tún gbé plane àtúkọjá lọ ọ̀ lè ṣe nǹkan kan fún Putin ṣó yẹ yín báyìí nísìnyí ṣe rí gbogbo eléyìí nǹkan issue tó issue síta yẹn is fast kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ pẹ̀lú Nigerian government náà because you hmm. can't play ma play double standard ẹni ẹ fẹ́ mú ẹ láìtì yín tó ṣe pé well advanced and developed country like yourself ẹ wá fi Nigeria lẹ̀ Nigeria tó ṣe pé that means pé gbogbo pípa tó ń pààyàn yẹn ilẹ̀ sanction ẹ̀ otherwise báwo lẹ ṣe máa fi nàìjíríà lẹ kó máa bọ́ọ̀nù bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ fẹ́ ṣe nǹkan kan so ṣe ní hmm. gbogbo ẹ mo understand pé that thing has been ẹ ẹ mọ mo gbọ́ ní wíìkì yìí tó jáde àwọn náà jẹ́ ti issue warning mo sọ fún yín báyìí nísìnyí pé Putin will continue to travel as usual kò sí African country kankan tó máa hand over Putin. wọ́n yà ti gbé Putin. Mhm. kò sí because gbogbo wọn secretly nsìn àwọn African countries ibẹ̀ sí ní sọ̀rọ̀ sí ẹ lọ wo tẹ́ bá ń wo orí Facebook nsìn ẹ rí àwọn African countries kan ti bọ́ síta nísìn wọ́n ti sọ̀rọ̀ pé yes àwọn o àwọn wà lẹ́yìn Russia why jẹ́ pé double standard ní US and UK ṣe rí i pé wọ́n ti tẹ́ kiri ní àgbáyé so mo wá ń ní Yorùbá nation including myself tẹ máa ń rò bẹ́ẹ̀ pé UK US àwọn lọ ní secret bó ṣe máa gbà yín lọ́wọ́ wọn bó àwọn lọ máa gba Yorùbá nation fún yín àwọn lọ máa gba Biafra nation fún yín irọ́ ni o because àwọn people yìí kà wọ́n burú wọ́n burú hmm. tẹ bá mọ̀ nǹkan tó ń lọ nínú wọn they will not do it ẹ̀yin ẹ wò ó wọ́n parí election àwọn idiot méjèèjì tán láwọn jẹ́ ambassador méjèèjì ìlú méjèèjì ẹ rí i pé wọ́n ní mission mission accomplished wọ́n dẹ̀ dìjọ́ ṣe tán wọ́n tún bid farewell sí nígbà wọ́n ti parí iṣẹ́ àwọn sọ àwọn ń lọ àbẹ́ẹ̀rí pọ́n ti transfer àwọn méjèèjì ṣe ti gbọ́ hmm. ṣe ti gbọ́ Ọmọlúkà pé wọ́n ti transfer àwọn ambassador méjèèjì. tó wà ní. ní ní Nàìjíríà àwọn US and UK ambassadors. Eh, eh, ẹ mo bọ ẹ mo ṣe ni pé election tán ni wọ́n ní iṣẹ́ àwọn náà ti tán àmì pé wọ́n di di stage wọn síbi bẹ́ẹ̀ kọ́ lè mú election yẹn kọ́ lè implement so hmm. gbogbo ilé táwọn èèyàn wá ń complain agbèrò ní ó ń báyọ̀ kan jà agbèrò jẹ́ kéèyàn kan vote gbogbo ẹ̀ ní wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n ní kọ́kọ́ àmọ̀ ni òṣè yín wọn. ìjà wọn fẹ́ sọ secret kan fún ẹ̀yin Biafra tẹ́ ń pariwo ibi Tinubu ni o kò fẹ́ jẹ́ kí obi wọlé irọ́ ni o àwọn British government mọ̀ nípa British government ò lè jẹ́ kí Igbo govern hmm. Nigeria tẹ bá rántí hmm. biafra war the uk government fought also also supply ammunition for fi fight biafra ẹ wá rò bẹ́ẹ̀ pé hmm. ẹ náà ló máa jẹ́ kẹ́ wọlé kẹ́ govern irọ́ ni gbogbo nǹkan tẹ́lí lẹ́kọ̀ọ́ yẹn agbèrò jẹ́kọ̀jẹ́ kí gbọ̀ vote ayẹkẹ́lẹ́ kan kìnìkan kí ló ń ṣe àwọn ọmọ yorùbá irọ́ ni o ó láwọn èèyàn tó wà lẹ́yìn ẹ o ẹ̀rí Katrina Nanago ló kọ́kọ́ bọ́ síta tó sọ fún yín pé election yẹn ó ó lọ that was the smoothest election kìnìkan kìnìkan ṣe ti ṣe ṣe kò bẹ̀rẹ̀ sí ní hard up nsìn ẹ rí i pé gbogbo ṣé kò hard up irú election tí mo rí tó worst jù ní ayé mo ti dé ní ayé that's the worst election wọn ò hide ẹ wọn ṣe lọ ṣe gbangba gbangba níta ìwọ bá bọ́ síta ó ní election yẹn wà peaceful ó dáa ṣé kò wáyé ẹ̀yin ọmọ Yorùbá pé ẹ dúró ẹ̀yin wá ń bú agbèrò ẹ wá ń bú àwọn agbèrò ẹ mọ̀ pé àwọn gan ó láwọn èèyàn tó plant àwọn agbèrò náà àwọn náà lọ wà nídìí ẹ̀ náà àwọn lọ plant agbèrò náà because wọn ò hmm. fẹ́ kí òbí fúnra ẹ wọlé wọn ò fẹ́ kí òbí wọlé kò yé kò understand you have to understand. ibo pẹ̀lú gbogbo bó ṣe ń pariwo tó pé pé kí amẹ́ríkà bá ní páńpọ̀tù àwọn mc and co mm-hmm. amẹ́ríkà ò sọ anything nípa ẹ̀ dọ́là so it shows pé àwọn ọmọdé mọ̀ nípa ẹ̀ ṣẹ́rí tó bá tiẹ̀ máa ṣe anything wọ́n kàn fẹ́ẹ́ fi ka àwọn iṣẹ́ mọ̀ wọ́n á fi pariwo ni irọ́ ni wọ́n á tún wọ wọ́n á tún wọ Amẹ́ríkà wọ́n kàn tàn yín ni it's all lies it's all bó ṣe parí títí hmm. ensars bẹ́ẹ̀ náà lè ṣe máa rí ṣebí títí ensars yẹn lẹ́tà tó ṣẹlẹ̀ tán ni kíní yẹn mi ò fẹ́ fi gbogbo ẹni sọ̀rọ̀ ló leak jáde èmi tiẹ̀ gba information yẹn ń pé ọmọbìnrin yẹn láti inú ibi tó jókòó sí inú embassy yẹn wà lára àwọn tó give order yẹn bẹ́ẹ̀ ni hmm, hmm. ó wà involve bẹ́ẹ̀ mi ṣe gbọ́ information yẹn tẹ̀ mí lọ́wọ́ wọ́n gbà láwọn tó give order pé kọ́ ṣe nǹkan báyìí pé kọ́ tètè pa lóyè mọ́ kó tó di pé ó escalate kó má di pé ìdúró hijack ìlú wọn lọ́wọ́ bí ṣe gbọ́ nìyẹn. ẹ ṣe mọ́mí wa màmá mi yẹ ti pin always ó dàbí kan táwọn èèyàn kọ síbi ni wọ́n ní tẹ́ bá ti wá sórí ètò pé inú máa ń dùn mí and that is just the fact because ẹ máa sọjú abẹ́ ń kó ni ẹ jẹ́ kí n wá béèrè ìbéèrè ilé ìbáyìí à ń sọ̀rọ̀ UK a mọ̀ pé UK àti Amẹ́ríkà wàhálà tí wọ́n fà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mostly kì í ṣe kékeré but àwọn China ipa táwọn China náà ń kó báyìí ó tún ó ní agbára China àti Russia dẹ̀ ní ọ̀rẹ́ ni wọ́n wọ́n jọ jẹ́ allies for now so kí lẹ lérò pé a lè ṣe ní apá ibẹ̀ yẹn ṣé kò ní àfẹ́ ti àwa náà because ìrídèmí rí báyìí tàbí observation àwọn awakọ̀ ni pé China náà ń benefit lórí ilẹ̀ yìí they don't want wọn ò fẹ́ kí Nàìjíríà pín sùkílẹ̀ rí sẹ́lẹ̀ yìí ọ̀nà wo ló lè fi help wa tàbí ọ̀nà wo ló máa fi yà. yes bẹ́ẹ̀ ni tí máa máa sọ̀rọ̀ òótọ́ ni pé tẹ bá rí báyìí sìn most of àwa ọmọ Yorùbá wọn ò fi bẹ́ẹ̀ mọ̀ pé I would say entire Lagos state has been sold to China so China ò lè sọ pé òun benefit wọn ò dé sọ benefit sorry China ń benefit ṣé wá rí eléyìí yìí táwa bọ́ sọ́wọ́ China yìí eléyìí mental slavery tó ṣe pé for decade to come ṣé a mọ̀ pé Muritala airport yẹn mi ò lè sọ bóyá àwọn ọmọ Yorùbá mọ ilé Muritala airport ṣé a pé China ló ń control ẹ̀ lábẹ́lẹ̀ àwa ní gbogbo information yẹn lọ́wọ́ in case tí ẹ bá ní lọ́wọ́ ẹ kàn lè máa rí brọ́dà yín o Chinedu ẹ máa rí brọ́dà yín o Àdìó ẹ máa rí brọ́dà yín Yomi wọ́n yín sọ̀rọ̀ ní airport but ẹni tó manage airport yẹn nísìn bí èmi ṣe gbọ́ China ni wọ́n ti gbé fún China custom China náà ló manage ẹ̀ seaport bí mo ṣe gbọ́ China ti gbà á kí ló dé nítorí pé Nigerian government ti fi gbogbo ẹ̀yáwó so ṣe rí i pé baba ńlá mental slavery ni so China ló ń determine nǹkan tó ń lọ ní airport so tẹ bá lẹ fẹ́ travel lẹ́nìí tí China bá sọ pé no ẹ níbi kankan lọ ẹ ní lọ náà ni o China lè shut down airport yín kó sọ pé plane kankan ò ní wọ̀lú yìí kò dẹ̀ sí plane kankan tó máa jáde ìyẹn ni mò ń pè ní mobile mm-hmm. stay free ẹ di ẹrú sínú sórí ilẹ̀ títí yín so China náà ilé tí China náà ti wáyé ń báàkì lé lórí yìí hmm. kọ́lọ́hún ṣọ́ wa ní o kọ́lọ́hún ṣàánú wa ní o so tá a bá gba Yorùbá nation hopefully bóyá a lè renegotiate pẹ̀lú gbogbo ẹ̀ papọ̀ pẹ̀lú wọn they should leave our country. ìrọ̀ wọn China bẹ́ẹ̀ni so it's very important. ẹ wo ẹ wo ẹ wo ẹ jẹ́ fún yín láwọn pọ́ìntì kan màmí mm-hmm. ní àwọn agbègbè kan gold tó wà ní Iléṣà àwọn China ló ń wa gold yẹn mo lọ bẹ̀ mo lọ bẹ̀ mo fojú mi rí ìṣepọ̀ fi pàtàn wọ́n discover gold ní Ondo wọ́n pè bẹ́ẹ̀ ní Ayéyẹmí ní Ondo town mm-hmm. mo lọ bẹ̀ àwọn China ló wà níbẹ̀ wọ́n ti lé gbogbo àwọn tó wà ní oko tó ní oko sí gbogbo sọ̀rọ̀ǹdìsì àwọn ti lé wọn wọ́n fáwọn wọ́n rà wọn tó fún ní two hundred thousand lágbègbè yẹn pé kán kúrò àwọn China náà ni wọ́n ṣe iṣẹ́ yẹn lọ níbẹ̀ then ní àwọn agbègbè kan ní òkè ògùn gold wà láwọn ibì kan bẹ̀ àwọn China àti Fúlàní àwọn ni wọ́n wá gold yẹn then Newport kan wà ní Èkó Eh, Lekki deep sea tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí recently tí ò tí ì ju oṣù bíi mélòó kan tán ṣí i that seaport according to the research táwa ṣe China ló ní the highest number of shares of that seaport and currently ẹni tó jẹ́ general manager of that seaport is a Chinese this Lekki deep seaport tó ṣẹ̀ṣẹ̀ ṣe yìí àwọn ní China ní about seventy five percent nínú stéèkì seaport yẹn a dẹ̀ rí agbọ́ wípé ọmọ China ni dm that seaport for now so eléyìí lè mi rò wípé nígbà tá a bá sọ wípé a há sọ́wọ́ ọwọ́ Amẹ́ríkà àti UK tí China tún gbèsè ẹ̀ dé àwọn dẹ̀ ń tájẹ̀tì pé àwọn Russia wọn ò dúró síbi ìbàjẹ́ wọn ò kì í fẹ́ kí nǹkan dàrú wọn ò dẹ̀ kí n pa nǹkan oníkan mọ́ra ìtàn wọn gbọ́ now tí àwọn ṣáínà dẹ̀ jẹ́ ọ̀rẹ́ sí àwọn pípù yìí ṣé kìí ṣe ìpalára ló máa jẹ́ fún wa kó má lọ di pé láti inú frying pan sínú fáyà lọ̀rọ̀ wa máa tún jẹ́ because ọ̀rọ̀ yìí ó ń mọmúláyà mi gidigidi tá a bá sọ pé a máa dúró a lè dá dúró láì sí sọpọ́ọ̀tì tàbí àìrànlọ́wọ́ ìkọ̀kan nínú àwọn giant country wọ̀nyí China dẹ̀rẹ̀ China ò gbàdúrà pé ká pín torí wọ́n ti wọ́n ti study ìran Yorùbá wọ́n rí pé Yorùbá ní ọpọlọ they are so intelligent wọ́n máa question wọn tó bá di pé ó di ọ̀rọ̀ Yorùbá nìkan Yorùbá people will question them so wọn ò fẹ́ ká pín so everything they are doing now is wọ́n ṣe lórúkọ Nàìjíríà náà fi ń ṣe because àwọn tó dẹ̀ ń ṣe fún ó tẹ́ wọn lọ́rùn wípé wọ́n ń ṣe bẹ́ẹ̀ but àwa tá a ní àwọn nǹkan àlùmọ́nì tó ń kó lọ kò tí àwa lọ́rùn but we can't speak torí pé kí ni we are still under Nigeria so àwọn ò fẹ́ ká pín màámi ẹ ẹ bá mi yànnà náà bí kí lẹ lérò pé a máa pín. ṣé rí ibẹ̀ yẹn òótọ́ ni China kò fẹ́ ká pín tẹ bá rántí gbà kan pé wọ́n sọ pé wọ́n ń wá bó ṣe máa plan i mean that was last year was it heady last year or like almost two years ago wípé wọ́n ti wọ́n ti pé Nigerian government ti wọ́n ti connide papọ̀ pẹ̀lú àwọn àwọn government tó ṣe pé wọ́n ní stakes nínú Nàìjíríà pé wọ́n ti sọ pé tí gbogbo wa ti revolution àbí i don't know mi ìrántí mọ́ tó bá ṣẹlẹ̀ everybody bá bọ́ síta ń pé wọ́n máa jọ ṣiṣẹ́ yẹn pọ̀ tó ṣe pé they will stop us wọ́n máa make sure láti make sure pé nàìjíríà kò pín so bá ṣe ń sọ nípa UK òun náà ni mo fi máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Nigeria is a battleground UK ó ní iṣẹ́ burúkú tóun ṣe bẹ̀ American government oníṣẹ́ burúkú kò ń ṣe àwọn nìkan France náà oníṣẹ́ burúkú o France ń gbé títí ẹ̀ láti rí north gbogbo ammunition tó ń wọlé mi bẹ̀ yẹn France náà ni olówà lẹ́yìn ẹ o. then China òun náà ń gbé títì ẹ̀ China náà wá ń gbé títì ẹ̀ so ṣe ti rí pé conflict interest ti wà bíbẹ̀ àwọn tó ní stake nínú Nàìjíríà tó fẹ́ kí Nàìjíríà pín pọ̀ ṣé wàá rí nǹkan tó ń lọ tó bá bẹ́lẹ̀ tó nǹkan tó ń lọ ní Ukraine òun náà ló máa ṣẹlẹ̀ ní Nàìjíríà o tẹ bá wò hmm. dáadáa UK Russia US àwọn ni major problem tó dá tó sọ Russia tó sọ Ukraine di nǹkan tó ibi tó délé ni tí wàhálà Nàìjíríà bá wá bẹ̀rẹ̀ tán náà is the same country China UK and the US ọmọ àmà bára wọn jà lórí ilẹ̀ Nàìjíríà àbí ọ̀rọ̀ mi ò yẹ yín sí so kíní yẹn let's be honest with ourselves yes ó ní very bad effect on Nigeria but here this is what I know ṣé àwọn pé Nàìjíríà là ń jẹ́ nísìn Nigeria government dẹ̀ ló sáìn ní gbogbo kíní yìí China ọjọ́ tá a bá pín ṣẹ̀wọ̀n pé kò sí nǹkan tó ń jẹ́ bíi nàìjíríà náà ìlú kan yìí lè wà tó ń jẹ́ nàìjíríà ọ̀bọ̀ tá a bá pín olúkàkú máa lórúkọ ara tiẹ̀ olúkàkú jẹ̀ máa ní gọ́fìmẹ̀ntì tiẹ̀ so therefore ẹni tó sáìn ẹ̀ ẹni tó negotiate ẹ̀ pẹ̀lú wọn ó ti yàtọ̀ sí ẹni tó jókòó sórí ilẹ̀ yorùbá ọ ẹni tó jókòó sórí ilẹ̀ ilẹ̀ ìgbò ẹ má gbà pé gbogbo kíní yẹn máa jọ mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mọ gbogbo kínní so therefore a lè renegotiate tó bá ti ṣe pé property titi wa tó jókòó sórí ilẹ̀ titi wa ni wọ́n gbà there is a way we can do it nítorí pé government kò lè sọ àwọn owó àwọn gbèsè tó jẹ ọ irú port irú seaport tó wà ní ìbẹ̀jú yẹn tó ṣe pé wọ́n ṣe kọ́ yẹn owó yẹn China ló kó owó yẹn lẹ̀ nítorí ẹ̀ lọ ṣe ní seventy five percent stake inú ẹ̀ ẹ lè imagine nígbà tí rí Chinese bá ti wá ń di manager ìlú port yín ní lórí ilẹ̀ yín ọ̀bí pé China ló ń pàṣẹ fún yín lórí ilẹ̀ yín so wà á lè rí negotiate but nǹkan tí máa suggest ni pé tó bá ti ń pẹ́ jù kò ní da ó bẹ́tà ká tètè break up and nǹkan tá a lè lò tá a lè fi break up is revolution a need láti tàn ara mú revolution ni èmi dẹ̀ mọ̀ pé revolution ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ èmi mọ̀ pé revolution máa ṣẹlẹ̀ tán èmi mọ̀ nǹkan tó ń lọ revolution ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀yin tẹ́ vote fún bàbá tí ta ló sọ fún yín ṣe wà sí ọ̀pọ̀ ọmọ install bàbá yẹn ní May twenty nine ṣe é pé bàbá ti bẹ̀rẹ̀ sí ní sunkún kéré sí nígbà tí mo sọ fáwọn èèyàn pé nǹkan tí mo rí rèé o pé mo rí congrats wọn reverse congratulation yes congratulation rèé o but wọn tún wá reverse so ṣe mọ nǹkan tí yẹn mí pé hmm. bàbá yẹn máa struggle láti dé orí ibi bẹ̀ yẹn in the sense wípé there is every possibility pé interim là á wọlé there is every possibility pé kó má gbé fún bàbá yẹn so gbogbo àwọn nǹkan tá a take note nìyẹn the more tó bá ṣe ń pẹ́ àní rí nǹkan kan ṣe ẹ ká jára wa gbà àwọn ọmọ Yorùbá look you don't need anyone's help ẹ̀yin dẹ gbọ́dọ̀ ṣe fúnra yín it is time go mm. out kẹ revolute revolute tẹ bá revolute yẹn tó ṣe pé àwọn politician àwọn àwọn politicians stand à ń sọ yìí wọn ò dúró wò revolution tí mo sọ ó tún yàtọ̀ sí ti ensars o jọ ẹ rí bí ti ensars bó ṣe parí eléyìí máa tún wá wọ̀ sí ju ti ensars lọ àwọn kò ní dúró wò mm. strategically àti China tá à sọ àti China tá à ń sọ yìí wọn ò ní dúró mánéjà tẹ̀yìn sọ yẹn kò ní hmm. dúró kò ní lè jẹ́ tán nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ revolution yìí kò ní dúró kò ní dé seaport yẹn mọ́ gbogbo wọn ló máa sá lọ mò ń sọ òótọ́ fún yín hmm. gbogbo wọn sá so àwọn fúnra wọn ló máa pè tó wọn sọ fún wa pé kò yẹ wá jókòó báwo lẹ ṣe ká ṣe sẹ́sù ọ̀rọ̀ yìí tó bá ti táìmì yẹn kò ń ṣe Yorùbá nìkan ló máa jókòó Haúsá jókòó Ìgbò àjókòó gbogbo alájọ máa jókòó nítorí wọ́n yá owó yẹn nítorí wọ́n fẹ́ lò fún Nàìjíríà ni so àjọba sẹ́tù ẹ̀ ní olúkàkú níye tó máa kólẹ̀ so ibi bẹ́ẹ̀ la máa ti mọ̀ bá ṣe way forward but èmi ń suggest n sin pé ẹ má jẹ́ ká dúró pẹ́ because àwọn property yẹn orí ilẹ̀ yorùbá ló wà àwa la máa jẹ ìyà tó pọ̀ jù mẹ́rin so bó ṣe jẹ́ gbogbo nìyẹn. ẹ ṣe mọ́mì wa kẹ́ ẹ tó máa lọ mo fẹ́ sì kí ìrànlọ́wọ́ kan látọ̀dọ̀ yín ìrànlọ́wọ́ tí mo dẹ̀ fẹ́ béèrè fún yẹn àmọ̀ràn mi èmi mọ̀ yín nínú ìjàgbara ọ̀rọ̀ yorùbá yìí Eh, nínú ibi kí pé kí Yorùbá lè bọ́ nínú gbèsè ká lè bọ́ lóko ẹrú ká dá dúró mo rí i pé ẹ̀yin dúró gedegbe ni ẹ fi sọ́tù ẹ jẹ fi sósì. a sọ ọ̀tọ̀ bàbá ṣe rí bàbá ṣe rí ẹgbẹ máa ń sọ kó bá ti àwa ò kíyèsí a máa sọ. wá ṣe àwọn àkíyèsí kan wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń dìjà yìí ni ìrẹ̀wẹ̀sì ti bú ní ọkàn lọ́tún àtòsì ìrẹ̀wẹ̀sì pé à bóyá yorùbá nation yóò tiẹ̀ ní ṣe é ṣe mọ́ bóyá ṣe mọ̀ irú yẹn mo wá fẹ́ kẹ́ bá mi pàrọwà fún wọn kẹ́ fún wọn ní reason tí yorùbá nation fi máa exist tó fi máa wáyé pé kán máa tí ìrẹ̀wẹ̀sì kán máa bọkàn jẹ́ kẹ́ fún wọn ní reason yẹn kẹ́ bá mi ṣàlàyé àmọ̀ràn lélẹ́yìí àtọ̀tún àtòsì ni mo fẹ́ kẹ́ bá sọ̀rọ̀ ẹ ṣe màámi. so àwa ọmọ yorùbá ẹ̀yin ọmọ yorùbá mo fẹ́ bá sọ̀rọ̀ nsìn so not directly myself ẹ̀yin ọmọ yorùbá eh, i'm here before you eh, bí èmi náà ṣe jẹ́ ọmọ i'm your sister uh, i'm your aunt i'm your mother you know cooking, kí nǹkan tẹ́ bá fẹ́ pè mí ṣe rí those things are bound to happen wípé àwọn irú nǹkan bẹ́ẹ̀ my shell. mi ò ní tàn yín look at kan mọ̀ mi dáadáa tá a bá ń sọ wípé èèyàn náwó sí èèyàn fi tọkàntọkàn ṣe yorùbá nation ó dùn èmi náà ẹ má jẹ́ kí n tàn yín ó dùn mí gan-an wípé kíní so tó bá sọ pé wọ́n náwó mo ṣe wọn bá ìdí ọmọlúkà ọmọ ọgàn ló pọ̀ jù ìdí ẹ̀ ní ìtọmọlúkà mọ ìtọmọlúkà mọ àwọn tó ń lọ sí ló pọ̀ sí mo mo ń lọ bí mo ṣe ń send sí nàìjíríà náà mo ń send kiri mi wọ́n pè mí group rẹ̀ wọ́n pè mí group mo jẹ́ mọ̀ pé most of you know you did the same thing So, but ṣe rí nǹkan dín náà ṣe mọ̀ nǹkan tó ń tì mí lọ tó ń jẹ́ kí n máa continue nínú journey hmm? òun ló ṣe jẹ́ kí n dá dúró ṣe rí ṣe rí tí ọlọ́run bá fi nǹkan hàn yàn ẹ ní gbọ́ nǹkan táyé bá ń sọ mọ́ ẹ má yẹ kí n tọ̀ yín ṣe ní nǹkan tó ń ti èmi lọ nìyẹn nǹkan tó ń lead mi nìyẹn èmi rí ọmọlúkà mọ̀ mi dáadáa ìgbà mi máa pọ ọmọlúkà máa ní ọmọlúkà nǹkan tí mo rí rè o kí ni ì máa ṣẹlẹ̀ ọmọlúkà gbogbo àwọn nǹkan tí mo pè ní tí mo bá yín sọ pé ó máa ṣẹlẹ̀ ẹjọ́ ṣé ẹyẹ kan ti wà tí ò tí ì ṣẹlẹ̀ fún ọ̀bàdí ẹ̀ ṣe rí if you are led in the spirit if you are in the spirit ẹ máa mọ̀ pé ọlọ́run ló lead journey yìí ìyẹn lèmi fẹ́ kẹ́ máa wò ṣe rí nǹkan tó ń ti èmi lọ nìyẹn mi jẹ́ kó put me off pé mo ti náwó wọ́n jẹ́ wàá fẹ́ dájọ́ ní irú yìí ṣùgbọ́n ọlọ́run sọ fún mi pé yorùbá nation máa dúró mo tún sọ fún yín hmm. pé one month ago ọlọ́run tún gbé wá síwájú mi nígbà tó jẹ́ pé ìrẹ̀wẹ̀sì fẹ́ máa mú mi bọ́lọ́run ṣe gbé wá síwájú mi báyìí ó wá tì mí jáde ó ní pé kí n bọ́ síta kí n lọ sọ̀rọ̀ àwọn èèyàn wá rí pé mo wá ya ìrìkìnà sí orí social media nísìn wọ́n attack mi cyber attack eléyìí dísàdà wọ́n tún wọ́n mọ̀ pé ìkọ́tọ́ náà ń rán èmi iṣẹ́ tó ń rán mi lèmi wá jẹ́ mi ò support anybody ṣùgbọ́n kò sẹ́ni tẹ́mi ò ní hmm. wá rí ẹ má jẹ́ kí n tàn yín wọn dúró àwọn my own so máa suggest fún yín nísìnyí pé gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá tó jẹ́ ṣe pé you still believe in Yorùbá nation ẹ̀yin tá ẹ̀jẹ̀ tí believe ọ̀ tó ṣe pé ẹ ti believe tẹ́lẹ̀ tẹ́ ti lọ ẹ padà wá ẹ fi irú ti tèmi ṣe àríkọ́gbọ́ Yorùbá nation has hmm. come to stay mi ì kọ́ lè sọ fún yín pé ọjọ́ báyìí ṣùgbọ́n mo sọ fún yín ọmọlúkà hmm. sọ fún ọmọlúkà head last year pé UK máa jẹ̀yà mo ní ìkọ́ báyìí máa ṣẹlẹ̀ sí ìyá Chani mo ní àmà tó ní king mo ní ṣé kò ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ mo ní kọ́ lọ kọ́lẹ̀ pé ìyá máa jẹ UK ẹjọ́ ó ti bẹ̀rẹ̀ lọ́dún ghana ti bẹ̀rẹ̀ ní UK Scotland àti UK wọ́n ti gbà láti bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn o so ẹ̀yin ẹ má worry be led by the spirit and God will guide you ṣẹ́rí Yorùbá nation máa ṣẹlẹ̀ Yorùbá nation máa ṣẹlẹ̀ ẹ má wò ṣẹ́rí gbogbo ilé ìtaṣẹ́ ń wò lọ́wọ́ ẹ̀ fíìmù ni ṣẹ́rí ó máa hmm. fẹ́ bí afẹ́fẹ́ ó máa lọ bí afẹ́fẹ́ lọ kọ́lẹ̀ mi ò ní sọ nǹkan tí mo rí ṣùgbọ́n máa lọ mo rí pé afẹ́fẹ́ máa fẹ́ àwọn a lot of things lọ process yẹn la wà nísìn ẹ máa ní nǹkan máa wá stabilize and you be fine yorùbá nation máa ṣe é dẹ ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kó bá yín ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni nǹkan tí mo jẹ́ tún lè sọ nísìn tí ìrẹ̀wẹ̀sì òfin ní bá yín ni pé ẹ má contribute owó kankan nǹkan ló mú nǹkan tó máa kọ́kọ́ mú ìrẹ̀wẹ̀sì wá báyọ̀ nìyẹn. mo ti nọ́ra mo ti ṣe gbogbo kí wọ́n bá ní kẹ́ dáwọ́ mi kọ̀ọ̀kan má dáwọ́ mọ́ ṣẹ́ni tẹ́ ẹ̀ bá dáwọ́ kò ní dùn yín kò sí kọ̀ọ̀kan má ṣe kí wọ́n dùn yín ṣe rí nǹkan tó ń push mi gan-an nìyẹn kó tó tó wá ń tì mí síta pé mi ò dáwó fún mi ìdáwó sí ìkọ̀ kọ́mọ́ sí so nǹkan tó bá wù mí ẹni tó bá fẹ́ ládì màá ládì ṣùgbọ́n mo mọ̀ pé Yorùbá nation ṣì ń bọ̀ so be strong àbí kò yẹ yín sìn at the right time God will send the right person and Ọlọ́run á jẹ́ help wa so nǹkan tí mo kọ́ lè sọ nìyẹn ẹ má dáwó ibi owó yẹn gan ni wàhálà wọn ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ẹ má dáwó yín fún ìkọ̀kọ̀ mọ́ kóníkàlùkù di owó ẹ̀mí àbọ̀dọ̀ dáwó ni kó máa dùn ẹ́ pé ọ̀la la fẹ́ ká lè bá ẹ̀ yes tẹ́ bá ti tọ́jú owó yín ẹ má dáwọ́ yín fún ìkọ̀kọ̀ mọ́ ẹ ní ẹ dey lose anything so bó ṣe jẹ́ gangan nìyẹn sà. ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkú mo dúpẹ́ mo appreciate gbogbo yín pátá mo dúpẹ́ lọ́wọ́ yín màámi bó tiẹ̀ jẹ́ pé ó bọ́ sí họrihọri síbẹ̀síbẹ̀ ẹ fún wa láàyè kò sígbà tá a bá pè é tẹ̀kùn fún oúnjẹ wa mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín mà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ àwọn èèyàn ń dúpẹ́ lọ́wọ́ yín o nínú kọ́mẹ́ǹtì ṣe náà dúpẹ́ lọ́wọ́. ẹ lọ́wọ́ yín kò sígbà tí a bá gbé yín wá táwọn òfin gbádùn program yìí gbogbo wọn mọ̀ làwọn èèyàn ń kọ́ wọn ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe é o pé ẹ kú dìde wa o màámi ẹ ṣeun àdúpẹ́ lágbára Ọlọ́run á tún máa pè yín wá kọ́sẹ̀ tó parí láti wá tó wá bá wa sọ̀rọ̀ bákan náà a tún jọ gbé nǹkan yẹ̀ wò a tún jọ máa bá àwọn ọmọ Yorùbá sọ ẹ ṣé mọ́mì àdúpẹ́ máa o a tún sọ̀rọ̀ lẹ́yìn a sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ ṣé ẹ ṣé nǹkan kẹ́tẹ́kẹ́ ó dáhùn sá. tó àdírí ju báyìí lọ ẹ̀yin olólùfẹ́ wa bó ṣe rí òun lẹ ti gbọ́ yẹn n tí à ń discuss lé lórí òun ni màmá wa yìí tó ti bá wa tú ní ẹ̀kúnrẹ́rẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan lọ́kàn mi àti pé kí n tiẹ̀ sọ̀rọ̀ lọ́kàn tí gbogbo wa mọ̀ mi amẹ́ríkà wọn ò fẹ́ ìran yorùbá fẹ́ rere wọn ò fẹ́ ká bọ́ nínú nàìjíríà láéláé uk wọn ò fẹ́ ká bọ́ nínú nàìjíríà torí wọ́n mọ̀ pé ọlọ́run kọ̀kọ̀lọ̀ kẹ yorùbá táwọn yorùbá ìbá jáde wọ́n máa question àwọn wọ́n mọ̀ pé a máa béèrè béèrè pé kí ló dé tẹ̀ ṣe báyìí kí ló dé tẹ̀ ṣe báyìí tàbí pé kán tẹ̀ tún wá dìde kán náà fẹ́ máa ṣe sí wa bọ́n ṣe ń ṣe sí nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yorùbá máa béèrè lọ́wọ́ wọn pé kí nìdí tó fi yẹ kẹ́ síbẹ̀ so fún ìdí yẹn wọn ò fẹ́ kí yorùbá bọ́ nínú òkú ẹrú ó wà lára nǹkan tó ṣe fi tipátipá sọ pé ẹ fi presidency ẹ fi di wọn lẹ́nu ìyẹn làwọn dẹ̀ pariwo fún gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́lẹ̀ ìyẹn làwọn pariwo pé ẹ wá o ọ̀rọ̀ yìí o kì í ṣọ̀rọ̀ presidency ọ̀rọ̀ wa sọ̀rọ̀ pẹsidẹ́ntì ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ ká jàkájáde kúrò nàìjíríà ni torí pé kí ni bá a ti ń sọ àwọn kan ní ká gbẹnu sọ wọn ní ká lọ jòkó ẹ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a ti jòkó a ti gbẹnu wa léra ẹ. so ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n fi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Eh, lágbára ọlọ́run àkọwà mọ̀ ẹ má bọkàn jẹ́ yorùbá nation yìí tọ́lọ́run máa ṣe ni ó tí ìmọ̀lẹ̀ tó máa mọ́ lọ́la eh, ọlọ́run ẹ̀mọ́ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ so bó ṣe jẹ́ òun nìyẹn. now mo tún padà sórí ẹ̀bẹ̀ sábẹ̀ láàárọ̀ a ti ṣe ètò àwọn nǹkan kéékèèké kan sílẹ̀ ó kéré ní tèmi ni mo ṣe tún wá àwọn tó máa support kájọjọ lè ṣe é kí dẹ̀ làwọn nǹkan tá a fẹ́ ṣe a fẹ́ fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn tó gbàwẹ̀ a fẹ́ fún wọn ní nǹkan bóyá ìrẹsì òróró ẹ̀wà iṣu àwọn nǹkan tá a bá lè rà ìwọ náà lè o lè support tó bá support wa níta bá bá ń bẹ̀ ní agbára ọlọ́run a máa ṣe é tí gbogbo yín dẹ̀ máa rí pé lóòtítọ́ Ọmọlúkà ó ṣe é o so ẹ̀yin náà contribute ó kéré ló ń sọ̀yàn dáhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbàwẹ̀ ni wọn ò ní tán máa jẹ wọ́n tà àwẹ̀ ó báwẹ̀ ẹ̀lẹ̀ gan-an ni hmm, àwẹ̀ báwẹ̀ ẹ̀lẹ̀ ni so ẹ dìde ìrànlọ́wọ́ wọ̀tẹ́bà á ṣà gbogbo ẹ̀pọ̀ á ra nǹkan tá a bá fẹ́ rà á lè fún wọn bójá kó ráìsì mẹ́ta lágbára wa bá gbé káró òróró díẹ̀ sí àmọ́ bá ṣe máa ṣètò òróró yẹn tá a máa fún oníkálukú ká dẹ̀ máa fi ìrẹsì yẹn sí láti lè fún wọn níbi tó bá ti ń gbàwẹ̀ tó ń bá ń gbàdúrà tó ń kírun wọ́n á máa súre fún ẹ wọ́n á máa gbàdúrà fún ẹ ọkàn wọn á máa gbàdúrà fún ẹ pé ẹni tó ṣe lè fún wa o báyìí ló ṣe máa rí o báyìí ló ṣe máa rí ẹ ràn wá ká lè kárí iṣẹ́ yẹn ká lè kárí ẹ out bákan náà ẹ̀yin oníwàásí tòótọ́ tẹ mọ wàásí ṣe ẹ sí Ọmọlúkà lórí nọ́mbà yìí zero seven zero four six zero nine two four eight four lẹ́ẹ̀kan sí zero seven zero four six zero nine two four eight four bá a ṣe máa ṣe nìyẹn ní agbára Ọlọ́run tẹ bá pe nọ́mbà yẹn Ọmọlúkà ló máa gbé tẹ bá pe direct máa gbé but ó pè mí kẹ ẹ pè mí sí WhatsApp tẹ bá wá pè tí mi ò gbé ẹ send message ní WhatsApp pé Ọmọlúkà àfẹbáyé sọ̀rọ̀ o kó dẹ̀ lọ bẹ́ẹ̀ a nílè post àkáǹtì èyí tẹ ní ká post àkáǹtì sójú gbangba a nílè fi síbẹ̀ ìwọ tó bá fẹ́ contribute gẹ́gẹ́ bí mo ṣe sọ nọ́mbà yìí ni kò contact kó sọ pé mo fẹ́ contribute five thousand ní ten thousand ní fifty ní hundred ní kódà bó tó one million ní tẹ́ bá dájọ́ làwa náà máa fi lé tí mo ní sílẹ̀ yẹn mọ́ tàdé máa fi ṣe bó ṣe yẹ ká ṣe ọlọ́run ò ní fi wá sílẹ̀ o ẹ o happy Ramadan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá Ramadan Kareem ẹ ṣé o mo dúpẹ́ ẹ bá wa pín o ó yá kí n tó máa lọ ẹ má gbàgbé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá bẹ̀rẹ̀ sí ní kọ tiẹ̀ kíákíákíákíá ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá máa kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá máa kọ́ kíákíá ẹ̀yin dẹ̀ ń wò mí ní YouTube ẹ bá mi pín ètò yẹn dáadáa mo fi Ọlọ́run bẹ̀ yín ni ó nídìí o ẹ̀yin dẹ̀ ń wò mí ní YouTube ẹ pín ẹ like nítorí mẹ́ta tí wọ́n ẹ pín ẹ like kẹ́ ẹ dẹ̀ rí dájú pé ẹ subscribe tó o bá ti subscribe tẹ́lẹ̀ ẹ subscribe síbẹ̀ ọlọ́run àgbà fún gbogbo wa ojú òní tì wá láṣẹ Èdùmàrè kọ́ tiẹ̀ wípé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ìbò bá ṣe ń gbà fún Yorùbá ara ẹ̀ ló ń gbà fún ìbùkún ni fún ọ fúnra ara ẹ̀ ó yá kọ́